Exercise 1B, columns 3 and 2. Cyril Farrell Bay. Cyril Farrell Bay. Cyril Farrell Ban. sơ Farrell Ban. sơ Farrell Wu. sơ Farrell Wu. ṣé o fẹ́ ọkọ̀ ṣé o fọ́kọ̀ ṣé o fẹ́ ìlú ṣé o fẹ́ ìlú ṣé o fẹ́ bàtà ṣé o fẹ́ bàtà ṣé o fẹ́ ṣòkòtò. So ṣé o fẹ́ ṣòkòtò ṣé o fẹ́ ẹ̀wù ṣé o fẹ́ ẹ̀wù.